kù malaika ni péré anam tàbí ìyẹn ọmọ yìí gbogbo ìkànnà kókó kàńkà wà ó ní ṣẹ́yìn ìlà yìí sábẹ̀ bí hàmdìhì wàlákin látà kọ́hónà tàbí ìyàwó amurka àjẹsà fàyè anam tàbí ìyẹn ọmọ yìí àmà ẹ̀yìn tí wọ́n yẹ ẹ̀rọ ẹ̀ nà mẹ́ àmà ṣé ìgbẹ́ ní ká haka ya kullu zikirin kata bibiki gbendin la ilaha illa ta ta kula ina ya ku zaki kunya amale kwa babon abin ki gbendin mana ne ha ne sai na yana da zan da yan bibiki da nan zai ya kawo na bai ona na na na atin ni na na ta bala ke bibiki ya zai ku na ko kwa ban ko yi wa kullu du'ain ata jabbin kala an abada ya ta ka ka tan ka ya ni da ka láti ìgbà pẹ̀pẹ̀ kan. ọ̀pá àkọ́kọ́ pẹ̀lú wọn láti mọ̀ nínú ìdẹ́rùn táwọn. àdúró ọ̀sẹ̀ béèrè àti ọmọ ọwọ́ ọ̀bá ni béèrè. ọ̀tá àdúró ó ti rẹ̀ béèrè ọ̀tá àdúró ìláwọ̀ sẹ̀lẹ̀ àn. ẹlẹ́tìrẹ́sì ẹ̀ náà bọ́ọ̀rùn rí kòrán àìsàn lẹ́rẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ and ẹwọ kàkẹ́ náà kẹwọ ọkà lẹ́yìn ọ̀nà wọn fún kúránì kò yàn lọ́wọ́ wọn fúlọ́tì bákàrà lókà máa lẹ́sẹ̀ ní fúlọ́tì náà wọn fúlọ́tì fáfíà lókà máa lẹ́sẹ̀ ní fúlọ́tì náà ẹwọ́n náà ẹwọ́ àkọ́wọ́ mọ́ta ẹ̀rọ náà fúlọ́tì lọ́kì kò yàn ẹ̀rọ àkọ́wọ́ ọ̀gbìn ìwé tẹ̀lé rẹ̀ ọ̀nà mẹ̀rin tẹ̀lé rẹ̀ náà lọ́gọ́rẹ́ ọ̀rọ̀ náà mọ̀ fúlọ́tì fáfíà lókà máa fúlọ́tì náà fúlọ́tì fáfíà náà ẹ̀rọ six thousand times bí wọ́n fọwọ́ kọlùbá ẹ̀kọ́ láti jẹ́pù kùnà ẹ̀rí ọ̀mọ̀ta lànà tó lọ́wọ́ lẹ́yìn. ọkà and because ẹ náà ká ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní jọ̀ọ́ ìgbà ni bí ó ti ṣe rí ìdíje ọ̀gbà ni ẹ̀rọ náà ti wá fẹ́rẹ̀ rẹ̀ tẹ̀rẹ̀ printer ṣe yìí ni printer ni anako ìtọ́lọ́ làm dáàrú fẹ́kẹ̀r dáàrú fẹ́kẹ̀r àbáàrọ̀ n'afẹ́ ọ̀nà ìkẹ́yìn ní printer náà yẹn àtàkọ́dùmù ìníyà yàlùwà ẹ̀rẹ́ náà ń tàbí ní printer ni ṣìlámù yẹn náà so iná náà page ninety six àwọn ànkàrẹ́ náà abẹ́ ẹni mọ́ ni. Báàkù kàá bẹ́ẹ̀ nìkan, báàkù wàá ní kùnyà ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ di kùnà ìṣiṣẹ́ ní is six hundred thousand pounds ẹ̀ ọ̀ ẹni ọ̀dà pẹ̀lápù. then ìdí wa ń tẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ti ọ̀rọ̀ wa lẹ́gbẹ̀ẹ́ orí kejì àbọ̀rún mi ní pàpà mi times six hundred thousand pounds. ìlànà èrè èèyàn gbọ́n kàná àbọ̀ ní ìjọba ẹ̀rọ máa ní ẹ̀ àṣẹ́bí àkàrí kẹ̀ ọ̀hún ọ̀kà ánù. àbúlá kìnnà ọkọ̀ that is ìjọba àkàrí ọkà ìlẹ́yìn. أو أتي جلانا أفلات أنتم مريد أمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وأما القرآن 600,000 times should be equal to Salat Fatih. Salat Fatih Quran. That another Salat Fatih and it's all Mahuwa ọ̀sẹ̀ ìdí ọ̀sẹ̀ ìdí because wẹ́ẹ̀rẹ́ ṣé ní ìkànnì láti ìdí ọ̀nà olóńtó mílíọ̀nù kàmán ó ní ìkànnì six hundred thousand times six hundred thousand. ọ̀là náà yìí tọ́kùn tẹ̀sí ra mẹ́. Then á bá gbọ́ mẹ́. Tàbí mílíọ̀nù kó. Then á bá gbọ́ mẹ́ ṣé kò wáyé mẹ́ àgọ́ òjò ìrẹ́nà mẹ́rin kò hàn láti dòmíyà láti ohun tó mú ní kàfẹ́ ẹ̀ ọkọ̀ ànádẹ́ ayé dákú èyí lẹ́pẹ̀ bí iṣẹ́ ó ti tẹ́lú àfẹ́sáwọn àwọ̀ ẹ̀ ọ̀nà mẹ́ka ẹ̀ bí àjọ ìjọ mọ̀ ní ilé ayé ìmọ̀tọ́ ọ̀tọ̀ wọ̀ ilé ayé ìmọ̀tọ́ tọ̀pà ọ̀rọ̀ náà fi ti ayé àwọ̀ àmì حج صلى الله عليه وسلم وكا إن دي زنائك المعنى ترمي جودا وكا فضل كلام الله فضل كلام الله على كلام خلقه كفضل الله على خلقه حق إبا نرى يكون ọbanyere eke omoriyi ọbanye mu ni ọbanyere ekere nyenye nwere atụma nke ọbanye omoriyi arịtụ mmiri sọrọ ọma enye onye m Imam Tirmidhi is there was very here to now. Now, Ikú Bùsùlọ̀ Fọ́nàm, ọkà Abdọ́lù, ha kó kìlú kánà, ọ̀nà bèèrè nà mí kábìlì ọtọ ya náà nígbà ní kékeré náà ẹsẹ mi máa kà á dáàbí jẹ náà bẹrẹ ọdún máa wẹ dẹrẹ kà á ọmọ wẹ láìláha ìlọlá àbẹtẹ mọ sóòtù jẹ ní kánà yìí ọtọ mi jẹ ẹ ìfà kàn ẹ ní ìkẹyẹ ìsè ka yẹrẹ akọrọ àyè sẹlẹ wọn ní kùránù because kùránù yẹn wọn lórí ìrìn náà. anáwó a na na fún mi hàn ọ̀nyẹ́dá àbíyẹ̀ na haura bayan zabura bayan jina bayan sókè ibrahim àwọn mọ́sá bayan láàárọ̀ àbí sífù àbáláwọ́ náà múlò ọ̀hìn ìwé inú quran ọ̀nà ìka ẹ̀bí à ń tọ́ ń tọ́ ń tọ́ quran nínú ilé ìlú náà ẹ̀ mọ̀rẹ́ dọ̀tọ́ na àtàlà àkàyí on Prophet Rasulullah. Indirectly, if then you can sky and it's on water and bani on someone Because if ìjọba ní bani yìí náà kọ ánẹ̀ dábìlì àníjà náà ní bani yìí. Ìdáàbò yóò kó. Ọjọ́ náà kọ́ ní bani yìí náà rọ̀. Dáàbì kí tó dìjọ náà sẹ́yìn. Ọlọ́kùn jẹ́ ọmọ tó lórí àwọn. Ọjọ́ ìdílé ka lẹ́yìn ẹ̀kọ́ to. ẹ̀ máa kọ́ to ọmọdé ka. Láti ṣé ìka ṣé ìka ورحمة الله عليهم أجمعين من أودان من Ilé ìwé ni ìṣẹ́ ọ́. Àgbàlọ̀. Àgbàlọ̀ lẹ́nu. Tí a kà nìkan. Ọ̀nà akọ̀yà ni jẹ́. Sẹ́bí yẹn náà wò ká àti ẹ̀kùnrin yẹn ni ẹ̀mí ẹ̀ ọ̀gbọ́kọ̀ àmọ́ tó náà wọ́n wà mẹ́ta mọ́ fẹ́lẹ̀ nígbà ká ìní kùránì ka kún la ẹni jùkọ́ máa ti ìṣù wọ́n jẹ́nu ala an yá ti rí mẹ́sì hajj al-qur'an láyé àtúnà bí mùsùlùmí wọ́n ká na bá a dùn bá a dùn bọ̀ rí Omori tó ń tó mori káyà lẹ́nu ni. Àbá ìdùnnú ọ̀kọ̀dọ̀. Ká àbá wà kógo bẹ́ẹ̀ni ìfẹ́lẹ̀ ní sanáyàtì máa ń kó kóra àwọn ọmọ ya nù. amẹ́ríkà ẹ̀ bá rò mọ́ ọ̀dàkàlẹ̀ tàjẹ́nu kọ̀ọ̀rọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn wọ. ṣé jẹnara àyè sanáyà kàkà ọ̀rọ̀ mi kún ní báyìí báyà fún akókò wa mẹ́rin ọmọ èdè náà ọ̀rẹ́kẹ́ ṣé jẹnara ta ọmọdé wọn kọ ẹ ọmọdé wọn kọ àìkiri sí èsè káàdì ní wọn kọ á. ṣé jẹnara mọ̀ nìkan ṣé wọn náà anabɔtɔ abɛn ni aláìlẹ́yìn náà ni àbí ya ni abẹ́n ni yẹ gbà ọ̀kánìká inú ewu orí ẹ̀ na àmọ́tìlá àlẹ́yìn. Òmùlẹ̀ náà ká ẹ̀ ń ga inú kò ánàn ṣe àjẹmú abẹ́n ní náà bọ́ọ̀lù bẹ́ẹ̀ náà mi kí ló ń nígbà náà ẹni mú mẹ́rin dákẹ́rẹ́ yẹ ọ̀gbẹ́ mú wọ dáàjẹ́ náà gbọ̀lá wọ dáàrọ̀ gbà ìjẹ́ náà wọ àmì tí ó dìjà ní kún dáàkú ní ìdájẹ́ mú kí ló ní ìdáyà kánà ọ̀yẹ́ sá náà ẹ̀ka kò tó kúrán thousand times. ni kéèyàn ọlọ́dà lọ́yìn ogun náà mọ̀lẹ́yìn káyé ọkà àti ìtì jẹ́ láti gbàǹtà jẹ́ ìfẹ́ lọ́wọ́ àfẹ́ ka gbàǹtà àmúlẹ̀ ọ̀nà jeep ọ̀wọ́ náà ìwọ́n kọ́ lọ́wọ́ jeep yìí náà gbàǹtà ọ̀rọ̀ mọ̀. So, yẹ̀yẹ́ sì sọ̀nìrín sánìrín yọ̀ǹde máa ń tà nìkan táwọn ìgbòkì ìjà ẹ̀kọ́ ọlọ́rọ̀ àwẹ̀ ọmọ náà wọn lọ́rọ̀ dá ẹ̀yà àkùdọ́kù jíìpẹ́ náà nígbà ń tàdá èyí rúbà ẹ̀ wọ́n ṣe accident ọ̀rúbà ẹ̀ jíìpẹ́ jẹ́ accident máa ń tó ní ìdọ́rẹ̀ ha ẹni tó ta dọ́ọ̀dá wọn dọ́ọ̀dọ̀ tẹ̀. yẹ́lẹ́ bí ọmọ mi máa ń tàjẹ́ àtàkà àwẹ̀ ọ̀tà dé báyìí báyìí ní ìfọ́nì táyà ọ̀rọ̀ fẹ́. blaki lọ lẹ́yìn eléyìí ọ̀kẹ́ blaki lọ sí ọ̀rọ̀ buhari jẹ́. ilé ìyẹn nǹkan kan lè ka èyí màdá ìgbà ìgbà tó lù ní jíìpì. àbí ebi ọ̀dọ́ tó náà yìí lè yàmá kàn. Manta, ụkpere ụkpere ihe na-aketu a na-aketu bụ manta na-afọdụ atọ. Ee? Nke ọ dị tupu ayalẹ̀ now ẹgbẹ́ only ní ìdíkà bí èmòrò lè spray àgbáǹkà lè mòrò máǹkà kwá ní ìdíkà àmórí ẹkù máǹkà káyé ìdòrò náà rẹ mọ̀ta lórí àkúrà rẹ̀ ìgbà ayé da so èdè ní ìgbà tẹ̀lé ní ìdí bíbú dèrí bíbú dèrí bíbú dèrí àwọn náà ìka yẹ́ ẹ̀yẹ̀ ń rárí ha ọ̀nì ọgọ́wàn ọlọ́mọlọ́mọlọ́ ọ̀gọ́ mi jíìpì ọ̀nẹ́sẹ̀rẹ̀ náà yọ ọ̀nẹ́sẹ̀rẹ̀ jíìpì yìí jíìpì ọ̀hìn nìkan náà mẹ́sẹ̀ bọ̀ hánà láìní àwọn ọ̀hìn nìkan àwọn ọ̀hìn náà àbúrò àti àkọ́ńtàn jíìpì ẹni ọ̀tà orí ọmọ ilé rẹ̀ nàlá àwọn ọ̀hìn ọ̀hìn lẹ́yìn ilé ìdíkà èhìn ọ̀nà mi jíìpì ọ̀kẹ́ ọ̀nà ọ̀tún hùn ní bọ́ọ̀ náà náà kéèyàn múlí ọmọ ẹ̀yọ bọ́ọ̀ dé fa ọ̀nà mọ́ta tó bọ́ọ̀ fi mi jìp. ọdún tó ìgbà ikú ẹ̀yìn sọ rẹ̀ ó yọ náà ẹ̀yìn sọ rẹ̀ àná mẹ́rẹ́ kàá ọ̀ka tó ìgbà ikú ẹ̀yìn fún omi tètè yá àmì ọ̀bọ̀ ọ̀dà rẹ̀ ni. ó wọ́n ń kéwòn sí mi àti àrà ni wọ́n tún mọ̀ ọ̀ka ìtúṣẹ́ lọ́wọ́ àyẹ̀ náà kó wọ́n wá àyẹ̀ tẹ bọ́nà áfíríkà wọn ní ìhèsà àwọn náà kà kọ̀ọ̀bẹ́ ìfẹ́ ọ̀kà ọmọ ìkà ká ọmọ ìkà bí ọ̀há jẹ náà wọ́n bí ọ̀há jẹ rẹ̀ kọ́nà ìkà bí ọ̀há jẹ náà nífẹ̀ẹ́ rẹ̀. ẹ̀wọ̀n tẹ̀sí náà á ní kí ẹ̀rọ wọn wà fún ìlà wọ́n wà ní ìfẹ́ ìlà náà ọ̀gbẹ́ ìwé wà ní ìfẹ́ ìlà rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n wà ní ìfẹ́ ìlà fún àìsè ìlà aláìwọ̀ yìí ní ẹ̀mẹ̀ wọ́n ní wọ́n tẹ̀fẹ́ kọ́ lẹ́yìn tí mo wọ̀ tẹ̀sí wọn náà kọ́ ọ̀tọ̀ wẹ̀ á ń bọ̀ bọ̀ dàrú ní ìta ayé dúdú sí wọn wá ẹ̀rọ òwe ah, lẹ́nu ọ̀sẹ̀ ìrẹ́nu ká ọ̀sẹ̀ ní ìfà ẹni káyè láti bá ti ọ̀nà ọ̀nà kùránù. wọ́n máa ń tẹ̀ nínú egypt nínú máa ń ta ẹ̀ dànù ẹgbẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ egypt nínú máa ń ta. wọ́n mú ká kọ́ mú sọ̀rọ̀ dùtí bí ìgbọ́n náà jẹ́ ní ògbé lánàá náà ẹ̀mẹ́rẹ́ mọ́ni àkùrẹ́ rà káàmù ẹ̀dá tó máa ń tàkì ọ̀dà àti àdé náà because jíjẹ ni màá ń tàn bọ́ọ̀lù màá ń tàn wọ́n tán ní torí jíjẹ jẹ ọ̀rọ̀ èkó ẹ̀hìn sọ́ọ̀rì màá ń tàn wọ́n jíjẹ àbọ̀wọ̀ màá ń tàn torí jíjẹ jẹ ní. àǹkẹ́ rẹ̀ mọ̀fún màá ń tàn dọ́fọ̀ àbíkọ́ ìgbẹ́ tó kọ́ mọ̀ káyì náà ẹ̀yìn kẹrẹ̀ rẹ̀ yẹn lè lẹ́tọ̀ọ́ ni so àgọ́ ẹ̀yẹ́ máa rà fún ìkàtíkà tí wọ́n kẹ̀kẹ́ náà rí èyí ṣe ìgbà lẹ́tọ̀ọ́ ọmọ ìyàn náà bá ọmọ ìkọlẹ̀ kàlífọ́n náà fi lánàá ẹ̀kọ́ àwọn ẹ̀sẹ̀ níka ẹ̀ máa ọ̀gá àkàrẹ̀ ọ̀gá mẹ́ta ìwé ìyàrá náà ìjọ ọ̀kàrẹ̀ náà ẹ̀wọ̀n ọ̀gá mẹ́rin ọ̀gá àwọn lọ́ọ̀tọ̀ ẹ̀ títí ni wọ́n tún lè rẹ́ ìyá ẹ̀ ìtẹ̀lẹ́ ọ̀fẹ́ tí òun ló kùrán ọ̀rọ̀ ká ilé ìpè òun ní màá tàn bẹ́ẹ̀ ló kìí ìpè òun ní màá tàn àgbo ká àwọn náà dọ́nà yìí gbọ́n ọ̀rẹ́ mi náà wà. máa ń dẹ̀nà ọ̀kọ̀rẹ́ mi náà wà ọ̀rẹ́ àwọn tí a fẹ́ kéé tà rẹ yìí gbọ́n ní màá tàn ní ìtọ́ ìgbà ọ̀tí tí wọ́n ti yí lọ́wọ́ ní kọ́mí àwọn nǹkan yìí ìdí tí ìgbà ọ̀tí ọ̀nà mú màá tàn ìdí màá tàn mú àbí àwọn ìtò ìgbẹ́tí àánà bí bẹ́ẹ̀ máa ní kàyí dòrò ọjọ́ méjì àkàrà ẹnu náà wùkà àwọn ẹgbẹ́ wọn ẹ̀yẹ ká máa ní sàánà bìlá ti bá sí mi lọ́la ní ẹ̀rọ náà bìlá tó ti wá kàdé kìí tẹ́ ọ̀nà ẹ̀rẹ́ máa ní ká àwọn máa ní ká ọ̀hún náà ó kàfẹ́ tẹ àánú rẹ̀ ọ̀nà ọ̀gá ìlẹ̀ ọ̀ká ká àmà ní ìrẹ̀ rà bọ́ọ̀ wá kó ẹni jìjà nǹkan ní kí òwe ti lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ìgbà ọ̀rùn náà ni ọkà ẹni pẹ̀lú sí ìjìjà ní ìgbà ọ̀rùn náà ni ọkà afẹ́rẹ́ kẹ́rẹ́ kàní ọ̀dọ̀ kàwé ọ̀rọ̀ ní sẹ́láàtì fáàtì ẹ̀yìn tó ti ní kọ̀ọ̀kọ̀ àrùn ọkùnrin àákẹ́rẹ́ kàní ẹ̀yà ẹ̀kí sí kùrán bẹ́ẹ̀ ọ̀nyẹ́wúnyọ́ ọ̀rẹ́kọ̀rọ̀ àwọn akókò á lóore mi nìyẹn nìyẹn wẹ́n ní kìfì ẹ̀mẹ́ ìlórí àbàdé ìdáná tí kò á nìyẹn ọkà ẹ̀kẹ́ wẹ́n ní nìyẹn kò wẹ́n ní kìfì ọkà ọ̀bẹ́ wọn ọ̀rẹ́ yẹn hẹ́ kẹlẹ̀ kò wẹ́n ní kìfì. ọmọ ilé náà náà láì sọ̀rọ̀ fún ọdún kan wọ́n rẹ̀ kẹ́ mi òwúrọ̀ lè ní ayé tẹ̀lé ilẹ̀ ní tóbi lẹ́ẹ̀kẹ́ ìyẹn náà ọ̀dọ́kùn. ẹgbẹ́ ìrìn jẹ́ ìtìlẹ́ ní oṣù mọ́tì dẹ̀ka ẹ̀ ẹ̀rọ ìyá ayé tẹ̀lé fún sùkúrọ̀ náà wáyé. ẹgbẹ́ náà náà ẹ̀rẹ́ nítorí ra ara mani ara yìí kéde náà ti na jẹ́ ilé ọmọ àgbàdo ẹ̀rẹ́ kàfún lẹ́nu kẹ́rẹ́ ní náà ti dọ́là sọ́la lẹ́kẹ́ ọ̀tà sí lọ́rọ̀ kùn ẹ̀rẹ́ ẹ̀nà ẹ̀nà ọ̀rọ̀ kùn ẹ̀nà ọ̀tà dọ́là sọ́la. ìjọ sí ndị ndị ndị an kuma an kai yau wala da ku qur'ani ne yanke mun da kana ile ile ile nan da kama ebe ebe ile la fatin ba kai te lo ba kai te lo wa ni ra ta wo ya ta wo ma ile ti dukan ayo ti dukan ile se se wa dukan awon je dukan ai de na ko no qur'an Zakarfillah so ẹnwere ekenekene ne ni ẹnwere ekenekene na ma nkari fula fula yasi ewa na kiri nna ni ati tí wọn lọ lọ ta ayé ẹsẹ nẹfẹ ni ọ̀nà àmà nà ó tí ó máa ń yé ni káfí láti láti nà wá dọ́mà ẹni tí ó ta ọ̀kan ti káàfì rí ọ̀rẹ́ mi wọn bẹ nọmba wán bí kàánì káyé as far as we are concerned ṣé ìtìjà ni káàfì rí. Fóònù ní àkùrí káàbìrí yẹ dá ọ̀tá nù. Àlẹ́ ìjẹ́kù káàbì kẹ́mi ti wá nínú àdéjẹ́ àkà nù. Àgbàkọ́wà náà àdọ́kùn rẹ̀ nù, ọ̀nà rẹ̀ mẹ́rin fún lẹ́nu. Àgbàkọ́wà náà ẹni hàn nù, lọ́dọ̀ ka àwọn ní ìlàtí fàtì ọ̀n Kùránì. Ṣé òun ní Kùránì? Bọ́ọ̀nù Kùránì ní ọ̀tọ̀ bẹ́ẹ̀, ẹ̀rọ Kùránì bó sí seven times ọmọ mọta ìkáàbù ni wọn náà má ní dọkọ orúkọ ní mọlá àyíká bí àyíká bá wọn jẹun bí ẹ náà ṣe é títẹ ní èyí èyí wà náà kàn án ọmọ ìdè èkó. ẹyẹ ẹni yẹ fẹ kókù ayé ti rà náà dọkọ wílẹ ẹ náà wílẹ ẹ náà kàn án nínú koran. ìsákìlẹ̀ fún láì. láti bèèrè ní ẹ̀ náà ká onyina dɛ ɛdɔka ɛna enyi de ɛra ana akɔfa la ɛna ɛni ìdí ama tɔri ama tɔri azɔ ti ìkyɛn gbɛna maa nomu banya bɛ awɔ ojú òtí ni dɔla kaka yahiya tó ilé akɔsɔlá wa tó ṣe ìwé àtàsálámù alẹ káyọ̀ nàbí ẹni wẹ̀rẹ̀ yàtọ̀ àkàwé ká àtàsálámù alẹ nàbí ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله ونرك اللهم صل على الله فإنه من رفاته بمنك لا يكنين فانا نعمان انت لا كفال عليكم عمل غرفة لكفاة حلال لا عمل غرفة لو مصلات إبراهيمية bí ara ẹ̀ka ẹ̀yà ẹ̀tẹ̀rẹ̀ ìrẹ́ ní kàlẹ́ ẹ̀dọ́kọ̀kọ̀ wọn nígbà ní okùnrin ẹ̀yẹ́ ti bá tẹ̀ àkà ẹ̀mẹ́sàlá ẹ̀ mọ́lá ọ̀gọ́rùpọ̀ wa ẹ̀yẹ́ ẹ̀fẹ́ la ikú ẹ̀fẹ́ láti fàtì. ẹ̀dì amọ́lá ọ̀gọ́rùpọ̀ wa tó ń tó mú ìka àkà ọ̀rọ̀ náà ẹ̀dì amọ̀sẹ́jà alá muhammad وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد كما لا بلين يزين كنا كان كمان كما نكا eh akusala yoku eh nane kama ne kai akusala de de tala no tene akuna kahya eh eh بفضل الله كمان آه، الشيخ أبو الحسن الأشعري رحمة الله عليه يقول لنا الإبانة عن أصول الديانة مثل روان الإبانة عن أصول الديانة أجمع أوقع قائنا كي وقناتي داعين ونرى مفارقة كل داعية إلى البدعة ومجانبة أهل الأهواء وقع إليك إلى إلى ظالمي أنا ظالمتي أصفاك يا خمسان أنا من الأمير الذي بدي عليه فأعطونا ثلاث ذاتي دنيا من الكميوان àtàbí ẹ̀yin náà kàkà èyí tí ayẹ̀ ní ọmọ tó dé rẹ̀ mu ọkọ̀ ẹ̀yin náà tó dé ẹ̀kọ́ mọ́ mi dámé rẹ̀ mu. ọkà jẹ́rẹ̀ yẹn ọtí náà yìí ẹ̀lẹ́gbẹ́dá tán òfin ìdíyà náà fọlọ́fin yẹn á nà káwé yẹn á ti dá tutù ayé nìrẹ̀ yẹn lọ jáàmù yìí kó ọka wọlọdínú bẹ̀ṣọ́bẹ̀ sálàf àti nàìjíríà mẹ́rin ẹni tí bí ìpìlẹ̀ ẹ̀rọ inú kí anáwó ẹ̀kọ́ nàìjíríà rẹ̀ anáwó ẹ̀kọ́ kí ni ẹ̀rọ ilé ìdíje tó tó lórí àná àdókòwò kí ni sàhábó tó wọn ẹ̀rí máa kọ̀ ẹ̀rí yẹn tí ẹ̀ní ẹ̀rí ẹ̀rọ ti kéwì bá wọn jẹ́ni. bàtà iná kan ọ̀rọ̀ ní kéwì yẹ́rọ̀ mi alẹ́wé náà tọrọ mu lọ́rọ̀ bẹ̀rẹ̀ jẹ́rì bí fún bàtì nàbí yìí sọlọ́lá wọn náà ìpínlẹ̀ yìí wọn tó a wọn tòwárí àfàádé tó gbẹ̀yìn bí àmì rí àmàmẹ́ wọ́n lọ bíro lẹ́nu kí ìtìlẹ̀ ẹ̀mí àmì ìwé ìtìlẹ̀ ẹ̀mí ìtìlẹ̀ ka ìtìlẹ̀ ẹ̀mí ká ìjábọ̀ ọkọ̀ ẹ̀kẹ́ àná kí ìtìjà ní dáàkà nìka ẹ̀yẹ qualify ọ̀yìnbẹ̀ ọ̀nà kàfáfẹ́ wà bí ṣe ìtìjà ní ọ̀rẹ́ kàkẹ́sà ya gama an ce mun yi gama da rabi Allah an rawa da mutum ya lai masu nala alaihi a tawallahu majma'in a bai da bai sire ne biyan yau tunan ko na kun biya kanka a tuda nan mutum tunan ne shine al'ibanatu an usulu diyan tun al'imamu al-fadil ka madalkara ba بعد رسول الله صلى الله عليه وسلم قال من تمره من من مولا أنا ابي أبو بكر الصديق رضوان الله عليه أنا سيدنا بكر ما يشوف سجان أنا دم تمره رسم أنا دم هين دم هكران دم هون تمره هين كان الله عز وعز به الدين وأظهره على المرتدين ka omori ọsọ kata nọ lórí ọ lórí ṣe ọsọ kata adìyẹ nù lọsọ kata na òtò wájà ìgbé ìhun náà abẹ náà ìkọ wọn ti ahụ sallallahu alayhi wa sallama wọ́n tún mú ìwé wọn dẹ́rù wá hàn táwọn kọ́ mi fẹ́ tọ́ òde lè sọ́lá kọ́sọ́lá fúlàlà wọ́n tún mú ẹni hàn ẹ̀wọ̀n àjọ́dá yẹn wọ́n sọ́lá fúlàlà wọ́n kàkà kẹ́gbọ́ kà sọ́lá fúlàlà àwọn òkè jẹ́rẹ̀ ṣe tẹ́ báyìí kan láti tọ́ òde. kọ̀tàmbóhùn ni àdúmá ihe kọ̀lífàtò rọ̀ sórí láhùn dọ́là bẹ́ndẹ́ àhẹ́ nìkà ọmọ rẹ̀ halifu tó mọ̀ yìí ọmọ ọmọ rẹ̀ bìnrin hàtọ́ bìnrin di lọ́wọ́ àná àwọn ẹ̀mọ́ ọ̀nọ́tù ọmọ rẹ̀ ṣe é ọmọ rẹ̀ di lọ́wọ́ àná sọmọ usman ibn afan rẹ̀ di lọ́wọ́ àná àwọn ẹ̀mọ́ ọ̀nà ọ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ sọmọ usman rẹ̀ di lọ́wọ́ àná. أن الذين قتلوه قتلوه ظلوما وعدوانا أنزلنا عثمان أذنا وأذنا لنا geri elina ọnụrụ geri ayamụkọ tuma alihi na bukari buru dị la ọnụ ọmọdé dọ̀nà ẹ̀rẹ́ sọ ṣe ní alẹ́ ìmúnà ṣẹ́yìn alẹ́ ìmúnà ọ̀dọ́ ọmọ ìmúnà ètò sọ ilá ilá iná bá dọ̀rọ̀ sí ilá ìsọ́lọ́lá alẹ́ ìwọ̀kúnlọ̀ ẹ̀yẹn náà imam ọ̀dọ́ ìdí yìí nìyẹn náà ṣe ẹ̀rẹ́ ọ̀rẹ́ mọ́tò mọ́ ẹdọ mi nso ọdọ nkọ mu yẹ so yẹn ne mẹẹ yẹyi ọdọ gbọn mẹẹ yẹ fún mi kà akọtọ nínú náà wíkà ẹyẹ nnẹ mi ẹnẹ lọdún náà kàkà ẹyẹ afa afa mi ẹnẹ ntọ mu yíwúrọ àkọ mi tiwọ wọn n'otu mu nìkẹ jòdì mi náà ní sọ̀rọ̀ yóò pè é àgùkọ ntọ mu yọ ọhàn alárí mma rẹ dọwọ akọtọ yìí wà àbẹ mi ntọ yẹn náà ẹdẹ sẹtọ náà yìí ọwọ mẹyà bẹẹ kọ ọgùn.

náà àtàjọ náà kàkà ẹni máa bá náà ni ẹnẹ́wé sáàd ẹn abdulwakar ọjọ́lá ọ̀nà سعيد بن زيد زبير ابن الأوام طلحة ابن عبيد الله أبو عبيدة بن الجراح عبد الرحمن بن عوف بن أبو بكر عمر عثمان علي ابن ولن أنت من معنى هي بقرة قرة بتتكي تلجمع من دون هنا إحنا هو عبرنا كيف ده ينتم الوجه هنا أيمن من هي إسرائيل كيمن لن ọ̀nà ìhìnà ẹ̀tọ́ ẹ̀ náà jẹ́nà ẹ̀ hàn. àtẹ̀lé náà wọ ana kọ́ ní ìmúlẹ̀ náà yàtọ̀ ana ṣe òkàṣà aláàrọ̀ rọ́jò láwọn àná. òkàṣà ń tún rí àkàrẹ́ àyẹ̀ ní seventy thousand ní àjẹrẹ̀ mọ́nà náà rẹ̀ nàbẹ̀rẹ̀ mọ́nà àyẹ̀ ní seventy thousand náà ká ẹ̀ bá àwọn àjẹ́ náà ìnáwó yàrá yàtọ̀ ìrẹ̀lẹ́ màkìyàmù kai kaga ka ruwan kamar sallallahu alaihi wasallam nabi amdi mai nan mun ta mulka su ta shi hauri nan don ne fara ran ga lakwai tan kamar don tunika sadaka ka bihi kasha kasha la dauda au don mu ya ga ga mu na wan ba na ta lakwai ta da ba ran wa kuma da ko ka wuni ne ne haka ma ne karamin to ka a yana yake na ka ma ne ke ban ayé rẹ̀ ẹjẹ́ náà nǹkan ẹgbẹ́ lè bá ilé ẹ̀rẹ́ tó múlẹ̀ mọ̀mọ́ ẹ̀ rẹ̀ ní àtúrò ọ̀rùn náà kẹ̀kẹ́ ẹ̀dá ìlú ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rọ fún àkànnà káwọn náà rẹ̀ dọ̀ ní akẹ́nẹ́rẹ́ bí wàá kàrẹ́ nù bí wọ́n rà àjákọ́ ṣọlá ilé rẹ̀ ọkọ̀ wọ́n dé ilé rẹ̀ jákẹ́ náà àkọ́tọ́ra bá ọ̀rá ọ̀lá ìlàjì so ẹgbẹ́ mo ní ti àmà nìkà then ìyá àmà sọ káà bí ìtọ́tọ̀ mo ní òsì ọtọ ọyún àtọ ọsọmọ ẹka àgbẹrẹ àtọ ọyọkọ nínú nàkàtà yìí àgbẹrẹ ẹkọ àkèdè last one bí àtúntò nínú mo ní òsì sai ki gano ka ayin da yar muhanyan okay am ne ayin da yar muhanyan kuni da muhanyan sai ate dara ka ti ni fatim rabbani ana kono no kori shi ni an ka yi amaru nas kulluha zahabat majaman Kọ̀ka àbúrò lọ́wọ́ mi ìlànà àbúrò. Ṣé ìwọ́n ọ̀dọ́ ló ń sọ bí báyìí? akɔnɔ lamɛbi lɔra nfa wa abatuma jɛnɔ kan ɔra nfa kɛnɛ wɔn sɔkutu abɔla bɛ nden ba lɔɔku kulu hàn ɔka ila amari asahabi fati ma ɔgulu ɛyɛ kɔnɔ yɛ kɛkɛ anyi nila tuba ti hinɛ nyanu abɔla bɛ nden sɛlɛ ra ko àwọn náà ra ba akɔnɔ lamɛbi nana ntoma jɛnu náà kɛ sɛ kɛ fɛ sele nka ẹ máa nùmọ̀ bọ́ yọ náà ẹ wọn náà kàkà ọ̀gá mi ẹ̀yẹ́ náà nyọ́ wọn náà kó ni ẹ̀ ní ẹsẹ̀ ní sọ́ọ̀rì tó láti fà pé nùmọ̀ ọ̀gbọ̀lọ̀. ada ila mi yẹn nko sẹ́mi ka mama ni ka e nǹkan náà nǹka kọ́rọ́ gàrà nfa ẹ̀ ọ̀gá gàgbọ́n tó mọ̀ yìí ẹni ọlọ́kà ẹni ẹ̀kọ́ lè báyìí náà kàfá pé yọ so àjíjì náà bẹ̀rẹ̀ màá kó ráńtà rẹ̀ ni. then wàjẹ́ ni wọ́n á kàdé kàyé ẹ̀rẹ̀ ẹni wọ́n yẹn wọ́n lọ náà kàn án yẹn wọ́n lè gbé lọ́kà àmàlẹ́ kàn náà ẹ̀ ẹ̀ fọ́ abíyọ̀ à ń kẹ̀lẹ́ kàtó ní koran kan ẹ̀ ọ̀múlẹ̀ ọ̀kàkà tó àmúrakún wà á náírà ìkódò àná ẹ̀lùjá àǹtẹ̀lẹ́ kàtínú kọ́ránù ká ọ̀rọ̀ hẹ́wọ́n àtẹ́mí ìdáhùn náà ló yẹra ẹ̀rọ náà kàtà ọ̀gá ọ̀nẹ̀rẹ̀ ẹ̀rẹ́ta ọ̀sá ti kà ọ́ sọ̀rọ̀ náà ló kà bọ́ọ̀lù àkàrọ̀ ẹ̀rígo ọ̀pá Káàbọ̀n kàtí náà iná ẹ̀nà nìkan, kó àmúlẹ̀kún, wà á líkùn náà rán ọ̀kọ́dọ̀ àdínáàtì kọ́dọ̀ á ẹ̀rẹ̀ ìjà rẹ̀ tó ẹ̀rọ náà káyẹ̀ àmì tí ìjọ náà káyẹ̀ sí kúlù sọ. so ka ẹ̀wà káàmùkà máa bí nìhẹ̀ sẹ́yà sọ̀lá káàbí náà káyẹ̀ yà rọ̀ sí lọ́lá ara ẹ̀ tẹ̀lé sọ̀lá ìkìlì mọ̀kùnkà wọ́n tó àmàbọ̀n wàhálà ìtòlè hàlà wàhárọ̀ ìtòlè hàrọ̀ ولم أجد على ذلك شيئا أدخل الجنة من أمرك معا أي زمان تتعيب وفي حديث أنا مرحنا أبا أما وفي نوالي فوق أربعين نوالي أمي أبدا أنا وكنت صلى الله عليه وسلم وكأولي وكنت مني ìdí màá kó sálẹ̀ pẹ̀lú wọ́n kọ́ ẹ̀ná kàmákọ́ ọkà wọ́n fún ramadan wọ́n bá ẹni ramadan àwọn ètò halal àdébẹ́mẹ́kọ̀ọ́ halal ẹ̀mẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀dín máa mẹ́ ọ̀hún tó haram ẹ̀mẹ́kọ̀ọ́ haram ẹ̀nà olùkì nílùú oníjì ẹ̀wọ̀n ní mẹ́mà mẹ́ wọ́n lọ ábìd aláàzáàlì kẹfẹ́ ìhàn bẹ́ẹ̀ ń fẹ́ ìfẹ̀yàn lè kọ́mẹ́tì wọ́n fọ́ mi adùkọ̀lù jẹ́nà náà wà wọ̀ jẹ́nà mtu maisha naam wa majanna sio kijana kae nao kae abukara yoka ime sala yoka yoko qur'an yoka ika hawa yoka iba okay eri salati sati nam sokare majana na kae ran saka no ran za ye yo kame ye na na kuntum ne ko yanni sarat zati ne sa wana ye majanna tí ìjà ń kọ́rọ́ bá afáṣẹ́ náà mọ́. Sèyí òkè aré rè àwọn akẹ́ni ìdọ́rẹ́ ń sọ̀mọ́ ní bẹ́ẹ̀ àkàkà àṣẹ́jọ láì láì lọ́la wọ́n ṣẹ́jọ náà mọ́tò ọ̀tún láì ẹ́ kì rẹ̀ wá. Àwọn ìṣẹ́ nǹkan ọkà akẹ́nẹ̀ àwọn àjọkà èmi nǹkan ló àwọn ọ̀rẹ́ wọ́n kọ̀ fọ́tẹ́ lẹ́yìn nàmi kọ́lẹ́kù fàlẹ́lẹ́mọ́ ọ̀dọ́ náà ká ìkọ́ni tó wọlé ọ̀mọ́ nìka ìkọ́ni náà nù wàá mẹ́ wọ́n àkùbá lọ kí ni dọ́ àkùbá wọn kí ni láì kí halal dọ́ àmẹ́ iná kọ̀ aráàlú náà nà wà wọn jẹ́nà kí ìjẹ́ náà nìka ìkọ́wọ́ wà ń sọ ìkọ́ yí ẹ̀wà lẹ́yìn ọ̀nà náà bí ìtìjà ní ọkọ̀ náà ṣe ń tẹ̀lé yẹn lọ́nà. Gbèsè àmàlẹ́rè ọ̀fẹ́ ní inú kámi àtọ́. Eré o. Ẹ̀yẹ́ kò láti bá amma ana kawo san da su zati kemi ya kare ko biya na ko kan ki yin da aban na wa ayi ke ki jam na jam ko ah, ko azajen to muriya yi eh kuma ya ko ni ta bala bindin yi kuma ai ko ko nan jala'ul afham kamar shaykhul islam ابن القيم الجوزية يرمى جلاء الأفهام في الصلاة والسلام على خير الامام هذا صلاة يمكن أن يكون كمان يعني إيه هنا أنا كذوكا أنا لا أرى إمام أنت مركز صلاة يوم لا يبدو لي ذا يعمل أنا زوجة مكتينا وتكون كمينا إيه ها قلت لها wọ́n abẹ́dẹ̀ máa bó mo ní ẹ̀yìn ọba ká máa bó mo ní bá ọbẹ̀dẹ̀ wọ́n fà fúnfẹ́ rẹ̀ nínú tó mo ní ọlá ọ̀lẹ́ ọ̀fẹ́lẹ̀. àgbáwo èrè ta alukọ́bí ìyá àdọ́rọ̀ mọ̀ọ́gbà ọ̀nrẹ́bìí lọ́kànnà sọ̀rọ̀ àṣàfà àṣàfà ní tàríkì hukuki mustapha sallallahu alaihi wa sallam jama'a ya kare na wannan mutum daga gida ke yi sallati mai bayan kai muri wata ba mai na an tone mai na ẹsẹ mi nìyẹn tẹ ee mori esi ọ̀nà rẹ̀ sáyid sáyidun ọ̀tọ̀ lèmìnìgbà ẹ̀yẹ kó sáyidun ọ̀tọ̀ náà mi ò náà ka iye ọ̀nà rẹ̀ ونطقه خاطئ للنزاع يقول أنا كفاته دعوة عن كفاته أنا كبيرا عن كفاته عني ونضاج أكثم لما فهم أنا فضيلة الشيخ إسماعيل علم كثير يعني محمد المرزوق ابن ابن عبد المؤمن الفلاحي رحمه الله نبي أنا سيف قاتل للنزاع ìjọba àkàrí ìfẹ́ lẹ́yìn fọ́tò yóò hàn wọ́n fà ìfẹ́lẹ́ ọkà ìwé ọkà because ṣé ìjọba náà nà kóká ọkọ̀ ìgbà ìkòrí ìgboro ní ìjọba yìí máa ń dùn a nà kọ́ ìdọ̀tọ̀ ọkà inú kura nà ọ̀yà wọ́n akọ́kọ́ ní ìgboro ìgboro láti sáfì mi ṣé ìjọba náà wọ́rẹ́ kàn ọkọ̀ wá ẹ̀yìn náà rà yìí àti àkàwé dọ́kítọ́rọ̀ láti bá tó yìí ní kóran wọn. bí àkà mọ̀ ní kóran náà wọ̀ bẹ́ẹ̀ ká àyèrè aláàmù bẹ́ẹ̀ ká ọ̀rọ̀ fẹ́rẹ́ láàmù rẹ̀ sẹ́lí bẹ́ẹ̀ ká ọ̀rọ̀ fi sẹ́lí rẹ̀ alá bẹ́ẹ̀ ká ọ̀rọ̀ fi aláhùn rẹ̀ rà yọ. ní àwọn àwọn kẹlẹ kí ni ọ̀rẹ́ ní kóran náà wọ̀ ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ní kóran náà rẹ̀ ká ọ̀rọ̀ bàná lọ́ọ̀ká ẹ̀rọ atina ni rẹsọrọ sọlí lọkọrọba na atina sọlí ma anka gbẹdẹ mi ní koran twẹn twẹkì ní koran anyi anyi ọtí na nàwa ọ akatada ni rẹsọrọ sọlí lẹyìn rẹ lẹyìn ọtí wọn koran ìrànṣẹ mi wọlá àdìgbẹ mi ní koran so ilé ìdíkí yá ọlọ́mọ mi kàá tó ìrànṣẹ mi wà ẹ kẹrẹ bóyá kiri ní sábà mi ní kọ́ọ̀nù èmi yàrá kan mọ̀ ní kọ́ọ̀nù. alifalati lára kùrẹ́ náà mi <laughs> ọkà. ọkà iṣẹ́ náà gbígbé à ọgà ìrọ̀wá ọkà ní gbígbé à náà ẹ̀ka gbígbé à rèé. ana kafirci ya kuke wani haka kana duka ne kaka al-kufriya ma balaga ta haddul kufr kana duka ne kaka ko tu ahi kafir kenan haka kanif li tariqati tijaniya anan ka tariqati tijaniya haka tariqati tijaniya kana abena na ka limane taqada shurutuha ya bona iko odo ni idoni ara kanu ومن شروطها إذا مناري دقوني علاقة الكفرية أنا يقول تعلم أنها من القرآن حكا يجب أن القرآن معين أنا عبقى كاد يوم أقول شيء تكون مجايا أقول لك أبي أنا القرآن أين من الملك علاقة إذاني أنا هنا نقول أوني إذا نفسي أنا نقول ذلك كافري وعادة فجأتي القرآن òṣìṣẹ́ lè ṣe ìkókò ìmúrí yìí àwọn kòrán tó àhọ́dún abẹ́ tẹ wàláhì ẹ̀yìn rẹ̀ tẹ̀lé lágbàdì tó náà. wọ́n ní ká ṣàánú àti àdúgbò kòrán sí tọ́tù aláàfọ̀ márùn. láàárẹ̀ tó ti ń ka ìyáàtì bẹ́tì ẹ̀yà ọ̀nà kòrán ní six thousand five hundred mọ̀tà ń káàdì ní ìwé mọ̀tìlákọ̀ láì yóò lè ń tẹnu ọdún tí ń jọmọ mu ọkà àwọn àrùn àkàrẹ àmọ ẹgbẹ ìwédẹ ọkà yìí láṣà kà nà hù káfíìn bìlà ó wọ jẹrẹ kọrù kan náà ní kí àdúrà ọrẹ mu yẹmi ìṣòro ti ha ọrẹ yìí dẹ náà ìkọrẹ ìdọtọ yìí àmì àtàkùdà kọrọ dọtí náà ń ká ànà nàbí ìyá kà ànàbì sọlá ọlẹ sọlá àtọhù ọ̀nìjẹsọ̀rọ̀ àlùfáà tó lè máa ọgbẹ́lẹ́ yàtọ̀ kàníbi máa ní ṣọ́ọ̀tì láti zati wọn. bẹ́ẹ̀ ká wọ́n máa ní ìyá níbi tó ṣe wà lẹ́yìn tó wà níbi ọ̀rọ̀ ìlàrẹ̀. and ọ̀nàbí sọlọ́lá àlẹ́wọ̀ sọ́lá máa yẹ kó wọ́n tún bèrè sọ́nà máa kà á. àmà ń dáwọ́ ní hadith ọ̀nà ọ̀ní sọ̀rọ̀ ìhùrù buhari wọ́n tún bèrè kàmá ń kájà bá aláìyá mọ̀tà àmìjàn. wọ́n èkó èké èké kú báyìí èké èké kú ni. ọ̀lẹ́sẹ̀ báwọn màkàdùn kílámù yìí nà ìmáàmù alifalaki mu nà ọ̀rọ̀ máa ń bá yàmà ń dàkẹ́ kó ní ọ̀nà ẹ̀yìn ẹ̀ka nírọ̀ yìí sọláàtì kàkà ìjọ àtọ́ ẹ̀ kàkà. ثلاثة فات أيضا من القرآن أما كان يعهد فيه ذلك هل أنتم تعبدون الله بشيء أفضل من القرآن؟ قدوم من القرآن أنا متواسم كمريم أنا عندهم القرآن لا لا نعبد الله بشيء wallahi kana kan jata ana ce jani maka aka kula da wata wani qur'an kuma yala da bani sanan hun tun ne wata astafajan abu kasadi li'annahum ما عبد الله بشيء أفضل من القرآن إلا إله الكبري ولتأتي من القرآن أعبدك النطامة إن يكون في كل من القرآن حلقة ولقد كان صلى الله عليه وسلم يجعل لنفسه وردا كل ليلة من القرآن حلقة ومن أكثر من القرآن ودعي القرآن ده رجل يجي يوان بعثيها ويتكوت نرحه حلقة فهذا هو رضوان الله تعالى على المجمعين خلاص عزيز من ملمن شوف إيه القرآن من إيه يتكملين ده نجد تعالى وقال الله صلى الله عليه وسلم أن ابن المرضى معها ọkọ̀ abdul makun tuhu hàn kí wọ́n dé ká fún mi sọ́mọ́ nígbà ní wọn lé mọ́tàkà ana ẹni wọn lè bùbú na mo pablo àtàlẹ́mẹ̀ náà fi dùn rẹ̀ ọ̀nà mi láà ilaha illallah bàtí ṣe ìdíyà náà ṣe láti ìfàkì tó hún náà bí tìrì tó fẹ́ láì lọ́la. bẹ́ẹ̀ kàrà àbáwò dín ka ọ̀n tó lè sọ́lá mọ́ kàkà fọ́dùlù kàlámù láhàlà ka agbanyẹ ayé kẹka owó ọmọdé náà mú tirẹ̀ fún gbanyẹ rẹ ìfanabọ fún asọmọ nǹkan gbanyẹ lómú ni wọn tàlẹ́ nǹkan ẹ̀ fọmọ wọn ọwọ́ àwọn tẹ́lẹ̀ mi rí. أليس هذا أفضل من جهاد الأوان عن القرآن؟ بلى. أظن أيوة أظن قدر قولي. بأي مكان من أظن لا ما هي. قال القرآن. أظن أيوة ولا قال القرآن. ẹgbẹ̀ kan wọ́n dàkà ọ̀rọ̀ وهل يتمسك بهذه الطريقة بعد ما سمع أكثر من القرآن؟ نعم. حاول القرآن في من بعض رجل بلاك الذاتي. قال من أنا عليه. الطول اللي هو ما هو قد ناس بلاك من القرآن. بقى قوة عليه. كل بكتاب الله وسنة رسوله